orúkọ mi ni olóyè Yétúndé Babájídé ìyálòdè tìlú Òjòdú and eh, aláṣẹ iléeṣẹ́ Yefadot group of company ah, èmi náà ni southwest woman leader uh, committee for presidency then the newly appointed NAFDAC ambassador I'm also the ambassador of AFCO All African Cultural uh, Farmers Heritage in Nigeria. so kí ni kókó ohun tí ẹ̀ ń ṣe ń bílẹ̀ nítorí mo rí pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ló fẹ́ péjúpéjọ sí bílẹ̀ ni. bẹ́ẹ̀ ni ẹ ṣe lákọ̀ọ́kọ́ à ń ṣe àjọyọ̀ pé olórí orílẹ̀-èdè wa wọ́n padà wá lẹ́ẹ̀kejì èkejì à ń ṣe àjọyọ̀ wípé ẹ̀tọ́ wa nílẹ̀ yorùbá wọn ò fi dùn wá lórí ọ̀rọ̀ olóyè moshood mko abiola torí yorùbá ní tí ò bá sí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kì í ṣe lásán o tí ò bí mi ṣe ń sọ ní gbogbo ìgbà nìyẹn ẹni tá a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ní Jésù Kristi tí ó bá sì ti Abíọ́lá ni kò ní sí tó ń jẹ́ democracy ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ oríṣiríṣi nǹkan lábẹ́ ẹ̀ bí ó ṣe yé wọn sí wọn ní gbà wọn gbé June twelve kalẹ̀ nítorí kinní kan ní bọ́ọ̀lù bó ṣe yé èmi sí ni pé tí ìbá ṣe a bá fi ẹ̀jẹ̀ Abíọ́lá kunlẹ̀ àní wà nípò tá a wà lórílẹ̀‐èdè yìí wọn àdẹ̀ wá fi ẹ̀tọ́ yẹn dùn wá ẹlòmíín lè máa wò ó pé ó ní í ṣe pẹ̀lú Abíọ́lá àbí ìdílé rẹ̀ nìkan rárá o ó ní í ṣe pẹ̀lú gbogbo ọmọ Yorùbá ni nílẹ̀ káàárọ̀ òjìrì bó ṣe yé èmi sí nìyẹn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀tọ́ wọn wọn ò fi dùn wọ́n ẹni tó bá tí èèyàn bá ṣe tí ò dá Ọlọ́run wa ohun méjì ló ń ṣe yóò gbẹ̀san yóò sì ṣẹ̀san ẹfẹ̀ sánlẹ̀ fọ́ Ọlọ́run òun lónìí níbi tó bá ti yẹ kó ṣẹ̀san yóò ṣẹ̀san níbi ó yẹ kó gbẹ̀san Ọlọ́run ó gbẹ̀san ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti fún wa lẹ́tọ̀ọ́ wa nílẹ̀ yorùbá yìí ó jẹ́ nǹkan ìdùnnú pé wọ́n bá wa sọ june twelve di democracy day inú tèmi ó dùn sí gidigidi ó fi mí lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè yìí òun tá à ń ṣàjọyọ̀ lẹ́nìí nìyẹn inú wa tún wá dùn akóra wa jọ lẹ́nìí gbogbo àwa tá a jọ campaign fún buhari nìyẹn àwa tún péjú lẹ́nìí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run n tá à ń ṣe ń bí lẹ́nìí ní èkejì ìbògàn làbáṣẹ́dé lórílẹ̀‐èdè yìí torí olórí orílẹ̀‐èdè wa ó sọ fún wa wípé hundred million ó tóbi jù fún mi láti sọ ní yorùbá hundred million ọmọ yorùbá wọ́n ní làwọn fẹ́ sọ di olówó kí wọ́n di olówó lórílẹ̀‐èdè nàìjíríà àwa ṣàjọyọ̀ ẹ̀mí lẹ́nu àwa lọ ọ̀nà àbáyọ fúnra wa torí ẹlòmíì ó ń wò wípé wọ́n ní wọ́n sọ ọgọ́rùn-ún mílíọ̀nù ènìyàn di olówó ní nàìjíríà báwo ló ti fẹ́ dà ṣé wọ́n fẹ́ máa pín owó fún wọn ni ṣé wọ́n fẹ́ máa mówó wá bá wọn lé ni ìtumọ̀ rẹ̀ làwa ṣe níbí lẹ́nu kò sẹ́ni tí ó mọ̀ ó wá bẹ́ẹ̀ nílé o ẹlẹ́rù ní gbé mi ó gbé wúwo o àwọn nǹkan tó ṣe tuntun lórílẹ̀‐èdè tẹ́ ẹ̀ tí ì ṣe rí òun làwa ń ṣe nínú ẹgbẹ́ tiwa ẹ mú gbàgbé pé ẹgbẹ́ wa yìí àwa náà ní APC volunteer support group ní orílẹ̀‐èdè Nàìjíríà nígbà táwa dìbò tán àti sọ̀rọ̀ di APC volunteer business group nítorí ká lè rí iṣẹ́ ṣe kóníkálukú lè ní owó lọ́wọ́ kóníkálukú lè di ẹni ara rẹ̀ ohun táwa ń ṣe nínú ẹgbẹ́ tiwa nìyẹn àwa kì í ṣe olóṣèlú pé torí pé mò ń ṣòṣèlú mi ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́ màá máa tọrọ owó kiri máa honourable máa honourable àwa ìfẹ́ gbọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ tiwa o gbogbo wa la níṣẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣọṣẹ ẹni tí òṣọṣẹ ń sọ̀dà ẹni tí òṣọ̀dà ń ṣe gàrí onígàrí ń tà oní coconut oil ń tà oríṣiríṣiríṣi iṣẹ́ onímábù táìsì ó ń ṣe bíríkìlà ń bẹ láàrin wa kápẹ́ńtà ń bẹ láàrin wa fọ̀gànáìsà ń bẹ láàrin wa ìyálọ́jà ń bẹ láàrin wa ọmọ ẹgbẹ́ wa ni wọ́n ohun táwa ń ṣe níbí nìyẹn ẹgbẹ́ oníṣu ní gbogbo southwest ọmọ ẹgbẹ́ wa ni gbogbo wọn àwọn artisans oníṣẹ́ ọwọ́ ọmọ ẹgbẹ́ wa ni wọ́n bá a ṣe kó ara wa jọ nìyẹn nítorí a fẹ́ kí ilẹ̀ yorùbá kó ní ìtẹ̀síwájú kó ní ìlọsíwájú ẹ máa wo oríṣiríṣi nǹkan làwọn èèyàn sọ bá máa máa sọ bí o boko haram ni o boko haram ni o ẹ fúlàní ni o ẹsẹ̀ ń bá fúlàní gbé ni ṣebí láti ilẹ̀ wá ń gbà tẹ bí àwa ìta fi dàgbà a rí pé ẹ̀ ń bá fúlàní gbé ó ní ń tọ́fà á dáwọn èèyàn bá sọ̀rọ̀ oríṣiríṣi máa wò wọ́n báyìí sá máa mínú pé ó ní n tó fà ṣé ẹ rí tọmọdé bá débi ẹ̀rù ẹ̀rù àbà nílẹ̀ haúsá mo sọ fún yín èmi ń soko níbẹ̀ mò ń bá wọn tó wà mẹ́ mò ń bá wọn ṣàpéjọpọ̀ iṣẹ́ àgbẹ̀ ṣé ẹ rí tí fúlà tí màálù bá dé ibi tí wọ́n dákọ sí màálù ò ní yabẹ̀ ó máa méré ni torí pé kí ni wọ́n fẹ́ ra ara wọn wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ojú kan náà báyìí lóko wọn wà bíi one thousand hectares of land ẹ ṣe bọ́ níwọ̀nba nǹkan Yorùbá ní pé omi tó mọ níwọ̀nba là ń rẹ́ lásì ẹ oko tó dá dúró oko tí ò tó nǹkan ẹni fún ẹni màálù débẹ̀ ní jẹ ẹ rí ìtẹ́yìn ṣe níyẹn Yorùbá bí nígbà tẹ màálù bá lọ oko tí ọ̀dà kó sí tí ò sí kankan màálù ọbẹ̀ ọbẹ̀ yọ jẹ rẹ nílé nígbà bá oko kan tí bàbá fásá ti dá síbẹ̀ màálù ọmọ yàtọ̀ nínú ibi tó ti ń bọ̀ àti ibi tó dé ẹ lọ kíyèsára gbogbo ẹ̀yin olórí nílẹ̀ Yorùbá ẹ fẹ́ràn ẹ ò ṣiṣẹ́ papọ̀ kí ló dé tó kù ẹnìkan bẹ ń pò kíá o ma bẹ lókè ògùn ọmọ gbọ́ tẹ́nìkà twenty acre five acre wọ́n ṣe ń rà káàkiri wọ́n ṣe bẹ́ẹ̀ nílẹ̀ haúsá o wọ́n ti géètì nàìjíríà pa ẹ bá kó da fún ìfẹ̀yìn yorùbá ẹ gbọ́ ọ̀rọ̀ tí mò ń bá ń sọ láàárọ̀ yìí má kiri mọ́ ti pe èmi mi èmi ti ní three hundred hectares of land ẹ jẹ́ gbogbo owó dúró lójú kan ẹ tún máa ń tó burú jù tẹ́ fi ń ṣe ra yín Yorùbá wọ́n sì lọ sọ́jà wọ́n lọ ra fertilizer ọ̀fẹ́ náà ń fáwọn Haúsá lókè lọ́wọ́ gbogbo nǹkan oko tí wọ́n nídìí nígbà wọn bá ṣe títí tí wọ́n pè mínísítà mínísítà ó sì lọ sóko wọn yóò sì rí wọn ó ti bọ́ bá ti débẹ̀ tó náà débẹ̀ tó la ẹnu pé ẹ́ àwọn èèyàn lọ́dọ̀ ọkọ nísàlẹ̀ ń bí tòmátò tẹ́ra tẹ́ ń jẹ tàtàṣé kùkúmbà wọ́tàmẹ́lò obìnrin ní gbìn lọ́hùn àwọn ọkùnrin lọ́ra tó ń kó wá fún yín ẹ̀ẹ́dẹ̀ jókòó síbẹ̀ kẹ́ ẹ tó máa bílèmù èèyàn ẹ kọ́ bílèmù ara yín ẹ fi pìlẹ̀ rere lélẹ̀ ẹ jẹ́ ká dá oko lójú kan kí gbogbo wa kó wà ń bẹ̀ ẹ jẹ́ ká tiẹ̀ wò ná ṣé bí Yorùbá ní àìrìnpọ̀ ejò wọ́n ní ní níjọba ejò ìyá Yorùbá ní tọ́ka bá síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tá ń jẹ́ gbégi sọ́pọ̀ ejò níwájú lé nígbó ṣé tó bá jẹ́ wípé àwọn àgbẹ̀ bíi one thousand one thousand two hundred one five wọ́n dúró lójú kan màálù ọwọ́ àyàbẹ̀ màálù ìyàwó rẹ̀ ni kò ní yàbẹ̀ ẹ lọ mọ̀ yẹn dáadáa ó wàá mọ̀nà àbáyọ ṣáà ti pè yín nọ́mbà mi zero eight zero three five three eight four one five zero three five three eight four one five zero ọ̀yọ́ lèmi pọ́nbélé ilé Ifẹ̀ ni mo ti wá èmi ò sì jẹ́ jẹun títí kí n gbàgbé orírun mi láyé mi ní ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ ti wá yevadot farmers association ẹgbẹ́ lára àwọn ẹgbẹ́ aládàáni tó jẹ́ ẹgbẹ́ àgbẹ̀ òyìnbó ń bẹ tó ń kọ́ wa àwọn èèyàn dúdú wà ń bẹ bàbá wa ọ̀ọ́ni ọ̀fífẹ̀ tájẹ́ bímọ ẹ̀kọ́ sọ lọ́ọ̀ni ọ̀ọ́ni òní bàbá ẹgbẹ́ wa nítorí ẹ̀sìn mọ nǹkan tí kábíyèsí dúró fún gbogbo bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló ṣe lọ sókè tí gbogbo ẹ̀ ó dà òní kábíyèsí dúró fún o àwọn ni bàbá àṣàlẹ̀ ti wa ẹ jẹ́ kí Yorùbá tiẹ̀ ṣiṣẹ́ papọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá tún wá mọ nǹkan mo lọ sí ilé ẹ̀kọ́ kan láìpẹ́ yìí òyìnbó ló kọ́ mi lórí iṣẹ́ àgbẹ̀ ó ní òyìnbó yẹn ọdún kan péré ló Nàìjíríà ó sì mọ̀ wá gbogbo wa olóhùn tó rí ni wípé àwọn tó jẹ́ olórí wa tó ti dá oko tí wọ́n ti ṣoríire tí wọ́n ní oná ń fọwọ́ bò báyìí ni tó wà bẹ́ẹ̀ wọ́n jẹ́ káwọn tó kù kí wọ́n mọ̀ èmi ṣetán láti ṣe ojú gbogbo ẹ̀ fún yín torí àgbẹ̀ ni mí mo ti ṣiṣẹ́ àgbẹ̀ mo ń ṣepo fúnra ara mi mo ń ṣe gàrí fúnra ara mi mo ń fọjà ránṣẹ́ sílùú òyìnbó àbọ̀ ìjókòó síbẹ̀ títí tí two thousand and twenty three yóò fi dé Buhari ti dé báyìí nísìnyí ló fẹ́ sọ ọgọ́rùn-ún ọgọ́rùn-ún mílíọ̀nù èèyàn ó fẹ́ sọ wọ́n dolówó ó sì fi rí ẹlẹ́rìí pílọ̀nù àbáyọ sẹ́nu ilé tó jókòó sí náà nìyẹn ẹlòmíì thirty five years ló ń retí kó lo thirty five years níbi iṣẹ́ kó o dẹ̀ gba pension ó ń lọ lílọ kú ni kó tó sọ pension ó ti jáde láyé gbogbo ìyá lẹ ṣe òfin ìwọlẹ́rí constitution ìwọlẹ́rí tó sọ pé o gbọ́dọ̀ dúró síbi iṣẹ́ kan for thirty five years yorùbá láàkí sinra ẹni ká sunkún ẹ máa bọ̀ ní nọ́mbà thirty three ọba falabi street lójú òdùbágà lọ́dọ̀ ìyá lóde ọ̀fọ̀ òjòjú bó bá ti débẹ̀ báyìí ayé ẹ ti dá nìyẹn pé ẹ̀rọ àbálòrán zero eight zero thirty five thirty eight forty one fifty gbogbo ọ̀nà àbáyọ yẹn ni máa fi hàn wo owó ti wà ní ní báǹkì ìjọba àpapọ̀ tó gbé síbẹ̀ yóò bá délé ìfowópamọ́ kan fẹ́ gbowó tó bá sọ fún ẹ wípé kìnnì kan sọ fún ọ pé ìyàlóde òjòjú sọ pé owó ti ń bẹ lọ́wọ́ wọn owó ìjọba àpapọ̀ ní kí n ṣe tiwọn owó gbogbo wa ní nàìjíríà kò sẹ́ni tí ò lè yáwó àti bíríkìlà àti kápẹ́ńtà àtẹlẹ́kọ̀ gbogbo yín pátá àtẹ̀yìn corporate lẹ lè yá owó ẹ jẹ́ n sọ fún yín tẹ bá wá fẹ́ yá owó ó buhari ò dẹ́ ẹ mọ̀ tó bá fẹ́ kó dẹ́ ẹ mọ̀ lọ ṣe business registration kó wá pè mí màá sọ ètò kù fún yẹn fún ẹ orúkọ mi ni olóyè yétúndé babájídé ìyálóde tìlú òjòdú ní olóma ìsọ̀rọ̀ aláṣẹ iléeṣẹ́ yefadot group of company iṣẹ́ pọ̀ mí táwa ń ṣe ó dẹ̀ ti dowó inú fàájì làwà tó bá fẹ́ dàbí títí wa níṣẹ́ ni kò pè mí kó wá bí ayé ẹ ti dá nìyẹn o àtúpàdé láyọ̀ ẹ ṣeun.